Yorùbá Dantata. Dangote tó bá wá ṣe irun ó kéré jù thirty five pounds tàbí fifty five ọlọ́run rú àwọn èèyàn bẹ́ẹ̀ ni mo bẹ̀rẹ̀ fún àwọn tí ó jẹ star afro àti style oríṣiríṣi tí wọ́n ṣe tí wọ́n ní gba change ọlọ́run darí wọn wá ń bọ̀ jẹ́ pé ká dúró ká má lè dúró ká bẹ̀rẹ̀ ká má lè bẹ̀rẹ̀ kẹ́nu fọ̀rọ̀ ní máa ta àyàn iṣẹ́ ọwọ́ jẹ̀dí ni ẹ wọ́n ti jẹun tó dùn wọ́n ti mu tó dùn wọ́n wà lẹ́nu fọ̀rọ̀ ní ta àwọn wọ́n wà pé wá bí ọbẹ̀ bọ̀jà jẹ́ ọlọ́run lé wọn jẹ̀nà aláwọn apárí ènìyàn irun wo ló ń bẹ lórí apárí tá a fẹ́ ṣe bó bá ṣe irun gan kò lè rántí sanwó. ẹ tà ní kọ́kọ́ tà kíkì ah sorry mo ti ń pọ̀fọ̀ ọlọ́run bá wa tà á tán. ọ̀rọ̀ wọn bá bá ìsákọ́ lọ́wọ́ sàánú yín. ẹ ẹ bàbá di mílíọ̀nù mẹ́rin bẹ́ẹ̀ ṣe fọ́ra mi àwọn èèmọ̀ kan wíkì pọ̀ǹtì mi ni mo bíbá yìí. ẹ̀dá ya. Check bá fẹ́ pè mí gbà mí jẹ̀bẹ̀rẹ̀ jẹ̀bẹ̀rẹ̀ ìwọ lọ́rẹ̀. ṣeré ìtàn kẹta ẹ̀ ìgbìyànjú àtijú rẹ̀ pé kò gùn jù àmọ́ ó ní ọgbúnra. màá mẹ́tọ̀ tí mo sẹ́ nígbà tí ì rà ìbá lọ fún èsì wọ́ọ̀ gidi mbẹ̀ yẹn dúró yẹn máa wálé ìyẹn dẹ̀ bá kú sógun o. mo bọ̀ ìtàn ilé kẹta wà ní àbílẹ̀ ah madam ilẹ̀ sọ pé rí gbogbo ah bó lẹ́sìn mọ̀. ó fura ẹ̀ dá. wú blow me wú blow me tàbí gbàgbé lẹ́yìn èmi bàjẹ́ mo lọ ká àwọn ẹranko yìí gbọ́dọ̀ ká àwọn tọ́gì. bọ́tà tẹ́tà sí owó. owó kí ni. owó oyún tó ń ba yín gé. orí rẹ ti burú. ó lọ pé ọ̀nì lálẹ́ ní ẹ̀. bẹ́ẹ̀ ni as of today this song ó máa wà lọ́kínẹ́sì. lọ́kínẹ́sì. alọ́kẹ́. Ah. you too ọ̀gá. ẹ má dùn. you will jail. ẹ Are you three. you will jail am. bàbá ẹ kún mọ́ orí wẹ̀rẹ̀ gbà. ẹ ó ti ṣe kí ni ó ti lọ ó ti lọ ẹ máa ṣe bí àgbà tó bá ó ti lọ tí ò bá tí ì má rí mú ẹ dáràn. máa bá yín bá wèrè máa ẹlẹgbẹ́ mi wò ó àmọ̀dára èmi lọ yàwó sí pay my money ìbílẹ̀ ni mí ajá fún ẹ. ibo ti rájá. ó fẹ́ yọ ẹsẹ̀. Ah, ibo ti rájá. bẹ́ẹ̀bẹ́tẹ̀ go and lock him. toilet arrest them.